الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتهية إسلامية مباركة عطرة السلام عليكم ورحمة الله وبركاته أدوك فولو وبا أبالانو أبو نكا أبو لقا أبو لوغي أبالامتا كاتب يكلا نبي محمد صلى الله عليه وسلم قال ما عليه وصابيره àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ṣe tí ó fi di ojú ẹ̀san a tún máa tẹ̀síwájú lónìí pẹ̀lú ọ̀nà ọlọ́wọ́n ọba ní ọ̀rọ̀ nípa sọ̀dọ̀kọ́t ìmọ̀ sí ìmọ̀ ńlá nínú àwọn dúkìá wa èyí tá ń bá bọ̀ wá a tún máa tẹ̀síwájú lónìí pẹ̀lú ọ̀nà ọlọ́wọ́n ọba nípa ní ìjẹta kan mo lọ tí ò jẹ láǹfààní àti jẹ pé kí ó lè wáyé lánàá ṣùgbọ́n pẹ̀lú ọ̀nà ọlọ́run ọba a máa tẹ̀síwájú lẹ́nìí bí nílẹ̀ ìtàn níjẹta adébí ọ̀rọ̀ pé tí ẹ̀ bá ná fáwọn ará léèyàn tí ó máa púpọ̀ sára ni ó sì máa jẹ́ mọ́lẹ̀ ní a máa tẹ̀síwájú nípa pé sọ́dà court kọ́fọ́lá á ní hakẹ́sí omi nà náà sẹ́rí sàárà ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbàgbé ni wọ́n fọ́fún gbèrera lórí rẹ̀ tí wọ́n máa ṣe àwọn sàárà kan bẹ tí pé kìí sówó lè fi ṣe wọ́n ó lè má jówó ṣùgbọ́n látara àwọn iṣẹ́ tí ó sì máa jẹ́ sàárà fún yẹn gẹ́gẹ́ àfá muslim sì gbé jáde nínú eh, sahih wọn sahih muslim tó fi dọ́dọ̀ àfá wa àbúdár látọ̀dọ̀ nígbà muhammad sallallahu alaihi wasallam ó ń sọ ọlọ́run bá sọ pé yusuf wala kulli sọlẹ́ẹ̀má gbogbo àwọn oríkèríkè ara wa tí bá mọ́jú ní àhàdékùn sọ́dakọ̀ gbogbo àwọn oríkèríkè ara wa yìí a lè fi ṣe sàárà ọ wà lọ́wọ́ bí a bá lò sí tí a bá jẹ́ nìkan tó yẹ pé ó fi ọwọ́ rẹ̀ ó sàfọ̀mọ́ fọ́lọ́hùn láti ní káwọn èèyàn wọ́n máa lò torí pé ọwọ́ yín òun ni wọ́n sọ̀rọ̀ níjọ̀gbọ̀dọ̀ àlùkìyàmà bí ẹbù tí wọ́n ń sọ́ sí yàásí pé ọjọ́ tí wọ́n máa ní pé kí ọwọ́ sọ̀rọ̀ kí ẹsẹ̀ ọ sọ̀rọ̀ gbogbo tí a bá fi àwọn oríkèéríkèé ṣe àti àwọn ààyè mìíràn tẹ́ pé ohun tí àwọn bá ṣe ní ti ẹnìkan ní ọ̀sọ̀ kò torí pé àwọn ọmọ níkà yìí ní àníbí Muhammad aláàrọ̀sọ́lám àti máa fi ń ṣe nìyẹn yóò jẹ́ nǹkan tí gbésára náà máa jẹ́ fún wa àtàwọn nǹkan ní tàbá ń fi àwọn oríkèéríkè yìí ṣe fakulu tasbihatin sadaqa gbogbo subhanallah subhanallah subhanallah sàárà náà máa jẹ́ fún wa ọ̀gbẹ́ bó ṣe lọ́n bá ṣe wí fakulu wọ́n wà ní ṣọ́ọ̀pù wọ́n bá ń wa mọ́tò lọ wọ́n bá ń gọ̀ kádà lọ ọkẹ̀ máa sọ pé subhanallah subhanallah subhanallah tàbí alhamdulillah alhamdulillah alhamdulillah tàbí la ilaha illallah la ilaha illallah onírú ọkùlù tahlilatin sadaqah gbogbo la ilaha illallah ọ̀tà bá ń ṣe sàárà ní ọkùlù takbiratin sàárà ni ó máa jẹ́ wà á mọ̀rú bínú máa róòfì tí ẹ bá ń pàwọn èèyàn láti ẹ̀ dáadáa káwọn èèyàn sọ́mà sí dáadáa káwọn èèyàn sọ́mà sí dáadáa sọ́dà kọ sàárà ni ó máa jẹ́ fún wa wà náà yóò á nílùú mú nǹkan rí bákan náà tí ẹ bá ń kọ́ wà bàjẹ́ fáwọn èèyàn ẹni wọ́n wọ̀kú wọ̀ oní wọ́n wọ̀kú wọ̀ wá ẹni wọ́n máa wọ̀kú wọ̀ mọ́ ẹni tí ń wọ̀kú wọ̀ oní wọ́n máa wọ̀kú wọ̀ mọ́ ẹni tí ń ṣe ṣe kúṣe oní wọ́n máa ṣe ṣe kúṣe mọ́ ẹni tí ń jẹjẹkújẹ oní wọ́n máa jẹjẹkújẹ mọ́ ẹni tí mọ̀mọ́kú mọ́ onímọ̀mọ̀ kú mọ́ bí àwọn tí mú gbó bí àwọn tí mú tí àtàwọn ìmọ̀kúmọ̀ yókùn táwọn èèyàn mú lónìí onímọ̀mọ̀ mọ́ ọkọ̀ àbàjẹ́ fún ní sọ́dà kan sàárà ni ọmọ jẹ́ o pẹ̀lú jíjí omi ìdáàlẹ̀ kàràkàtàn ẹ̀ka òfin nílẹ̀ dọ́hà bákan náà wọ́n ti wá sìn lẹ́sàn lákà muslim ó túbọ̀ wà mẹ́wàá tó olóńṣọ́ ọlọ́run bá ìyá wáṣà tó kún ṣọ́ ọlọ́run bá sọ pé innahu khuliqa kullu insani min bani adam ala sittina wa salasi ní àti mafsilin ọlọ́run bá balẹ̀ kí ọlá ọdá fún gbogbo ọmọ àfẹ́ àwọn àníbẹ̀ adámọ́ kọ̀ọ̀kan 63 ohun tó jẹ́ 163 oríkèríkèé فمن كبر الله يوت واسك الله أكبر وحمد الله قلت الحمد لله وهلل الله قلت لا إله إلا الله وسبح الله قلت سبحان الله واستغفر الله ó sọ pé ṣàfúnlọ́ wàhánzàlà hajjaron antorikina ó tún wá gbé òkúta kúrò lójú ọ̀nà fáwọn èèyàn kan má bàa ṣubú ń bẹ̀ aosha okatan tàbí ẹ̀gún tó fẹ́ gún wọn àwọn asman tàbí egun kan antorikina kúrò lójú ọ̀nà àwọn èèyàn wàá mọ̀rọ̀ bí máa rúfi àwọn àyà àmúnkárí tàbọ́pọ̀ àwọn èèyàn láti dáadáa kan àbọ́kọ̀ ìwà àbàjẹ́ kan fún wọn adada tilka sittina wa thalathimi'ati sulama irú ẹni bẹ́ẹ̀ ó ti pé gbogbo 163 àwọn dáadáa ètò ẹ̀kú sí fàyínà òyẹ́bù sí yàmẹ́dẹ́ ó tọ̀wọ́n náà máa ń rìn lọ́jọ́ náà lọ́jọ́ tí ó bá sí gbogbo àwọn nǹkan ìwọ̀ kọ̀dẹ̀ záhànáṣàó ánínà ọlọ́run ọba ti gbé ojú owó ẹni bẹ́ẹ̀ ó ti gbé epo nínú náà nínú àwọn sàárà nìtẹ̀ ẹ̀ka mójútó bákan ẹ̀ka mẹ́gbẹ̀gbé o láàrínkì yóò tún fẹ̀ sí kó pọ̀ sí kó tóbi sí kí máa jẹ́ káàkiri yóò tóbi sí lọ́dọ̀ ọlọ́run afọ́wà bó rẹ́rọ̀ ó sàlàyé fún wa pé àníbà Muhammad sallallahu alaihi wasallam pé báyìí náà rájọ ló ń bi falayatin nínú ilẹ̀ àwọ̀ lásìkò kan arákùnrin kan bẹ ní ilẹ̀ òkó ilẹ̀ tó tóbi ilẹ̀ lórílẹ̀ kan fọ́tún ní asọ́rùtàkì sahara báyìí ló ṣe gbọ́ ohun kan nínú ìsújò ohun kí ló gbọ́ níjọ́ náà mú tọ́gbọ́ náà ni pé iski hadiqata fulan iski hadiqata fulan ay bustana fulan pé lọ́ọ́bá fún ọyà oko lágbájá bá ń fún ní omi ń bẹ́ fatana hadarika sahaba báyìí ẹ̀sùjò ìṣẹ́ túká ó ti túká báyìí fa áfúrọ̀bọ̀ mọ́ àgó fi harrotin báyìí ló ti pín omi rẹ̀ ó pín omi yìí ó pín ó pín yẹlẹyẹlẹ so ardu bí ha hijarata saud ọjọ́ nǹkan tí ó pín omi yìí fáyìdá sáwìjọtún níbẹ̀ ló ti di pé omi ibẹ̀ sí sẹ̀ sí yìí ọkú dẹ́dẹ́ ọbẹ̀ sí sàn lọ àgbàrá ọbẹ̀ sí sàn lọ ọba bẹ̀rẹ̀ sí omi lọ ọba sí tẹ̀lé lọ ọba sí tẹ̀lé lọ àìdá arájọ́ ló ń kọ́ ìmọ̀ fi hàdè kọ́tì níbẹ̀ ti wá rí pé arákùnrin tó bá dúró síbi ọgbà rẹ̀ yóò ló máa ń ọba rí pé omi yìí ọba bẹ̀rẹ̀ sí dà dà dà sínú

ẹni yìí pé ẹni sẹ́mi tó sọ́wọ́ta fi sahab mọ́ ma gbọ́ ohun kan nínú ẹ̀sùjò ni alẹ́dì hádà máa hùhù èyí tó ṣe pé omi rẹ̀ náà ni ó ẹ̀sùjò tí ń sọ yìí omi rẹ̀ lọ́wọ́dọ̀ rẹ̀ yóò ẹ̀kọ́ tí ohun náà sọ pé isti hadi kọta fúláà ẹlọ́ba قال أعقل واسبعي في أما إذا قلت هذا بطبع يكبو سدري إنا لو بيري فإني أنظر إلى ما يخرج منها نوتيري ما هو نكوي يوم مباري ننو قومي إن هو إن تنباري مبا فأتصدق بثلثه إذا كانوا دامتاري إما في سسارة وأعقل أنا èmi ní ọjẹ́ wà ìyá rí àtàwọn fámílì mi tó wà rúdù fi ha sọ̀rọ̀ sáhù níwà tútà ìdákẹ́ndà mẹ́ta tó kẹ́yìn ní ìdá padà sínú oko eléyìí ni ohun tí ìmá ń ṣe tọ́ba ikú bó ṣe bèèrè ní àdíṣe ń jẹ́ ká mọ̀ nípa pé bíyàn bá ṣe ń ná sí lọ́lọ́wọ́ bọba lẹ́kẹ́ ọlá ara rẹ̀ ẹ̀wù yìí tó wọn mọ̀ pé ohun ti wá látòkè sánà nípa pé oko lágbájá iná ọlọ́ọ̀dà sí torí bí ṣe máa ń ṣe sàárà dúkìá ìtọ́lọ̀gbọ̀bà lẹ́kọ̀ọ́ lápèsè lọ́dọ̀ oko ìtọ́lọ̀gbọ̀bà lẹ́kọ̀ọ́ lápèsè lọ́dọ̀ àwọn ṣe wà sí fún àwọn tó yí pé ọlọ́run bábá bùkún lọ́wọ́ náà tọ́lọ́run bábá jí ká dára ní oní lọ́wọ́ ẹ̀jẹ̀ àmàna kẹba ni gẹ́gẹ́ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam yọbù ìsàlàyé fún wa nípa pé ìmàna kìí dí dúkìá kò ìmàna kìí dí dúkìá sallallahu alaihi wasallam ni innahu la yantiqu anil hawa kìí máa ń sọ̀rọ̀ pẹ̀lú òfẹ́nu ẹ̀yìn yẹn mi musaro atu sahaba sí ìlà sọ̀dàkọ́t ẹ̀rọ wọn sàbí ànẹ́bì wọ́n jẹ́ nìkan tí pé wọ́n máa ń sàpáǹtètè lọ síbi kún sáṣe sàárà nígbà tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ kan látọ̀dọ̀ ànẹ́bì wa muhammad sallallahu alaihi wasallam nínú sọ ibùkọ́rẹ́ àti madina máa dání min nakhlin Abu Talha yẹn ọkọ ìyá Anas kèésò òun ni ìyá Anas bí Anas fún bàbá Anas tí a pè ní Malik òun ti kúta ọwá jẹ́ pé ìyá Anas wá padà lọ fẹ́ Abu Talha Abu Talha yìí òun lọ jẹ́ nìkan tí pé wọ́n sọ rẹ̀ nínú hadisi ìtafẹ́ mọ́wáyì pé Abu Talha ó jẹ́ nìkan tí pọ́pọ̀ ọ̀kánà àhábù àmúwádìí ilé ìhì bàìròhá nínú àwọn dúkìá rẹ̀ tó wá pọ̀jù ní làbídùn ààyè kan bẹ tá ń pè ní bàìròhá ààyè yìí ibẹ̀ làbídùn àbútọ́ ìhálọ́pọ̀ sí jù gan làbídùn yìí sì dùn làbídùn tí wá ní ọ̀kánà tí mustek balatali masjidi ó dojúkọ mọ́sálásí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ni ọ̀kánà rasulullahi sallallahu alaihi wasallam yadkhulaha ànábì gan máa ń wọ oko làbídùn yìí ọ̀dà gẹ́gẹ́ bí ká máa sọ nípa igi ọ̀pẹ lọ́dọ̀ tí wọ́n bí tí pé látara igi ọ̀pẹ ibẹ̀ láti máa ń rí epo pupa àtàwọn orílẹ̀ rẹ̀ tí epo pín sí ẹni ó wá ní irú igi irú igi ọ̀pẹ yìí pọ̀ gan-an tó tún wá jẹ páyé ibi wa igi ọ̀pẹ òun la lè fi igi làbídùn igi làbídùn yóò fi bẹ́ẹ̀ máa wù lọ́dọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ jọra wọn ẹnu pé igi ọ̀pẹ tiwa ìmọ̀ ń ga igi làbídò lọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ ń wọ inú oko làbídò àbútọ́lé háyì òyẹ́ ṣọ́gbù mi máa ẹni ní sì máa ń mọ omi omi kan bẹ́ fi ìhà tọ́jìbìn omi tí ń bẹ́ẹ̀ yìí omi yẹn máa mọ́ gan o kọ́lá Anas Anas wa ń sọ̀rọ̀ ìfún àtọ́ ìpé Anas òun lọ jẹ́ ọmọ ìyàwó àbútọ́lé hátà máa tí à ń pè ní Umu Sulaim òun ní sọ̀rọ̀ yìí ìyẹn ń sọ nípa ọkọ ìyá rẹ̀ ó wá sọ̀làyé pé falamma unzilat hadhihi al-aya nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ àyà wo ni lan tanalu hatta tunfiqu mimma tuhibbun àyà tí ń bẹnu sọ́tọ́ al-Imran wípé ẹ̀ tí ni tó jó olùṣe rere tí tẹ́ fi máa ná nínú nǹkan tó pé ìgẹ̀gẹ̀ nífẹ̀ẹ́ sí nínú kẹ̀yẹ̀lẹ̀ náà aṣọ rẹ̀ náà àwọn aṣọ tó owó tó nífẹ̀ẹ́ sí ló fi tọrẹ

tí sẹ́f máa ná nínú kàtí ìpẹ́ nífẹ̀ẹ́ sí wàí náà hábà àmúwálì ìlẹ́yà báyìí ha nínú àwọn dúkìá tí mo sì nífẹ̀ẹ́ sí jù òun náà ló kó làbídùn bẹ̀rù ha èyí tó wà níwájú mọ́sálásí rẹ̀ nẹ́bẹ̀ mọ́sálà sálàm wàí náà ha sọ́dà kọtù lílá mo fi gbogbo oko làbídùn yìí mo fi ilẹ̀ fọlọ́wọ́n èyí tó yẹ ní àlè tí ìdípa àpín rere mo wá fẹ́ jẹ́jẹ́ pé inú nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù ni kí n wá fílẹ̀ fún ọlọ́run ọba kí n rí orí ń bẹ̀ ọdúnkùnrọ̀ ha ìdọ̀lọ̀ ọlọ́run wá bá mi fi pamọ́ lọ́dọ̀ rẹ̀ bàdá àhàyà rọ́sọ́lọ́lọ́ àìsàrọ́kọlọ́ ìlú ń sọ ọlọ́run ló oko làbídùn yìí lò ó síbi yóò tó bá fẹ́ bí tọ́nà bá rábìhùn dáríkà máa lò rábìhùn káì lára o dúkìá tó ń sọ yìí à dúkìá tó máa pọ̀ gan ni tó máa lérè inú gan dúkìá tó máa pọ̀ gan ni tó máa lérè inú gan ibi pánibí Muhammad sallallahu alaihi wasallam ó padà sọ fún pé dípò tó fi ṣe báyìí fẹ̀ẹ̀kan fún àwọn tó jẹ́ àwọn tó jẹ́ alásùmọ̀ rẹ nínú ìyẹn ni pé alẹ́bíà Muhammad sallallahu ọkọ̀ fún pípò fílẹ̀ fún ọlọ́run bọba lékè ọlá kọ́kọ́ jẹ́ nìkan tó yẹ páwọn ará ilé rẹ̀ iná ẹ̀ ni wọ́n ní bùkátà sí iná kó tó di pé yóò fún ọlọ́run bọba lékè ọlá anábíà muhammad sallallahu alaihi wa sallam ká lè bá mọ̀ pé èyí jẹ́ nìkan tó yẹ pé máa ń kún nǹkan oní nǹkan mọ́ra nítorí pé bóyá ó ṣe wá sí fún àbọ́lọ́run bá sọ ayà kalẹ̀ síbẹ̀ náà ànábì pé yóò gbà ládá méjì ọlọ́run bá náà ló ṣe é fún nígbà tó bá fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ dípò kò fi wá jẹ́ pé kò fi ilẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó wá fáwọn míì tó yàtọ̀ sáwọn mọ̀lẹ́bí ẹ̀ àbútọ́lá gẹ́gẹ́ fúnra rẹ̀ ló padà pín fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ yóò máa gba ládá méjì yóò máa gba ládá kó ti sàárà yóò tún máa ti gba ládá kó sì sí látò rọ́hìnì ó dakùn bípọ̀ látara ládá èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí tó pè sí yìí bákan náà as-sadaqatu taqi zakhab na imana

Allahumma ajirni minan nar Allahumma ajirni minan nar ọlọ́run dákun làmí kó ń bí ìyá náà ọlọ́run dákun làmí kó ń bí ìyá náà ọlọ́run dákun làmí kó ń bí ìyá náà wà ṣáhà bí wájú ihe tó mọ̀ dákàrọ̀ náà báyìí ni ànẹ́bí ti ń gbé ojú rẹ̀ kó níbi ọ̀gẹ́gẹ́ tó dojúkọ pé ọlọ́run dákun làmí kó ń bí ìyá náà ìwà gbójú ẹ̀ ń bẹ̀ lẹ́yìn ìgbà náà ó tún ráwọn létí nípa ọ̀rọ̀ náà ó tún wá sọ̀rọ̀ ọlọ́run bá ń bẹ̀ kí tún gbójú níbi ọ̀gẹ́gẹ́ tó kọ́ ọwá sọ pé ẹ̀yin èèyàn páyà náà o wọ̀lá obi ṣe kìtà mọ̀rẹ́tìn kọ́dà kó ti pé ẹ̀dà àlàbídùn lẹ́bàá fi ṣe sàárà lẹ́fi bọ́m̀bì ìyáná ẹfẹ́ fàyíndàmù tẹ́jìdẹ tẹ́ bá wá lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ní tẹ́ ní ohun tẹ́fi ṣe sàárà rárá fábí kẹ́lẹ̀ mọ̀ tẹ̀ ń tọ̀ yìí bá ẹ̀yà máa sọ sàárà wo lọ́wọ́ dájú sàárà wo gẹn pé ìyẹn wá fẹ́ sí sàárà wo sàárà wo lọ́ dájú afáwà ahmad àwọn gbàjáde inú musnadu wọn tí afáwà albáńsì bá jẹ́ ló ń tẹ̀ pàdé sí náà dáa an hakim bul hizam látọ̀dá tí mama hizam sọ pé an yàrá jùlọ sáàlà rasulá sáàlà rasulá sọdá kọ́ arákùnrin tán ànẹ́bì sọ báyìí pé aláàdẹ̀ rọ́hìmí káṣẹ́ kéèyàn máa ná fún ẹni tó jẹ́ mọ̀lẹ́bí èèyàn tó ní bùkátà sí kéèyàn máa ná òun fún tọ̀hún òun lọ́mọ̀ dájú ìmáná bó sì lọ́lá tó nì kọ́dà ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam kò sáà má bí ẹ bá ti ná fáwọn ẹranko sí èèyàn gbalada lórí rẹ̀ gbogbo yòówù tí ẹ bá ní tí ẹ ná èèyàn wá nà títí ọ̀nà kò lórí àwọn èèyàn ọ̀nà ẹ̀dọ́dọ̀ àwọn ẹranko yóò tún gbalada ń bẹ̀ àmọ́ bóyá eléyìí iná ìlànà bàbá wá rí tí wọ́n fi máa ń fún àwọn ẹran tí wọ́n fi máa ń fún wọn lágbàdo káwá lọ fẹ́rẹ̀ ẹ̀rìn níta bá ti dé mọ́lẹ̀ yóò jẹ yóò padà mú òun yóò ń tiẹ̀ ẹ̀rìn ò ní bùkátà sí pé wọ́n gbọ́ bùkátà kẹ́kà lẹ́yìn kọjẹ rẹ̀ lásán bá a bá dé mọ́lẹ̀ ta túlẹ̀ yóò padà rí ohun tó wọ́n jẹ ṣùgbọ́n ọmọ ènìyàn bùkátà wa àwọn ọmọ ń bẹ lọ́rùn wa àwọn mọ̀lẹ́bí wọ́n ń bẹ lọ́rùn wa níbi sọ ní ṣùgbò pé ta bá sàánú tí ta sàánú tí ta sàánú tá tààtúrẹ́ ni ta sàánú sí mọ́ ta bá tún sàánú sí ẹranko náà a ti gbalada pa ti sàárà àtijọ́ ọ̀nà ọlọ́run bá ní sọ ìbọ̀kọ́rà tí muslim Muhammad sallallahu alaihi wasallam sọ pé báyìí náà bá jọlọ ìtọ̀rí kì sádà àléhì làátọ̀sù lásìkò kan tí arákùn kan bẹ̀lẹ́ bá ọ̀nà ní lọ lójú ọ̀nà ògbẹ́ bá bẹ̀rẹ̀ sí gbẹ́ fọwájẹ́ dàbí ìjọba ọba wọnú kẹ̀ǹgá náà lọ́kọ̀ ṣẹ́rìbà ó sì lọ mú mi nínú kẹ̀ǹgá náà tó mọ̀ kọ́rọ̀jà ọba jáde fáyìdá akẹ́lẹ̀ bondel haf báyìí ló ti rí ajá kan tí kọjá ní ògbé ń gbé ní wọ́n ní yá kúlò sáárọ̀ mínàlẹ̀ àtọ̀ṣ tí ó pé ajá yìí ọbẹ̀ sí jẹ àwọn ìdọ̀tí ilẹ̀ di ògbé ń gbé dé ọbẹ̀ sí jẹ́ nìkan tí pé ń tẹnubọ ìdọ̀tí ilẹ̀ kí ìsìnkú àwọn atẹnubọ kọ́tà ibi tó gbé ń gbé dé ọ̀tà náà kí tí ò ṣe jẹ tí ò ṣe mú lómi ẹ̀tí fẹ́ ìgbà kú fàkọ́lá rọ́jú báyìí lárákùnrin ti sọ pé làkọ̀dé bálagọ́ hádàlì kẹ́lìbá nínú ilẹ̀ atọ́sùn ní ìṣòlù lẹ́bì káàlẹ̀ bálagọ́ mí ní à ó ti dógò ń gbọ́ ẹjẹ́ yóò níbi òǹgbẹ́ gẹ́gẹ́ bí ohun tó gbé mi náà nígbà tó gbẹ mú mi ó ti ṣẹlẹ̀ sí ajá yìí náà fọ́nẹ́sàlà níbi ọ̀rọ̀ báyìí lárákùnrin ti wọnú kẹngá lọ fàmálà àkúfàhù bàtà tó wọ̀ tọ́jà lè pè ní bàtà bíi ṣù lásìkò tí wá ń bí ọwá bàtà yìí ló fi bá bu omi wá pàṣàkọ̀lẹ̀kẹ́lẹ̀ bá ọba fún ajá náà lómi mu fàṣàkà ọlọ́hùn láì ọlọ́run bá wá dúpẹ́ farakùnrin náà fàgọ́fàrà láì ó sì ṣàforíjì fún kọ́ọ̀lù ya Rasulullah àwọn sàdúrà bí pé ló ń tẹ ọlọ́run ọba ò wà inna lánà fìlìbà àìhìmọ̀lá àjẹrọ táàtù máa gba aládá níbi àwọn ẹranko tàbá tó fún wọn ní ìkẹta sàánú wọn ni ànẹ́bíwá Muhammad sallá sọ pé fi kulli dáàtì kẹ́bẹ̀dẹ́ rọ́tọ̀bẹ̀tẹ́ àjẹrò gbogbo ọkàn tó bá gbẹ tẹ́lẹ̀ tá a mú ọkàn náà tutù a gbàládà lè lórí inú sọ Bukhari ní ìgbàwá mi tó bá dìsí ìta sọ tẹ́ Bukhari àti Muslim ló gbà wá ṣùgbọ́n lè yíwáyà ti Bukhari nìkan tó fi dọ́dà fún àbò ìrọ́rọ̀ sọ pé àlẹ́bí sọ báyìí pé fàṣákàrọ̀ lọ́hùlá ọlọ́run bá dúpẹ́ fárákùnrin yẹn fa àdìkọ́lá kò lè jẹ́ nà yóò sì fi wọ àrùjẹ́ nà nínú Bukhari àti Muslim nínú ìgbàwá mi tí a fa àbò ìrọ́rọ̀ sọ pé àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ọ tó ṣe pé esi sí yípo kànga ọbẹ̀rẹ̀ sí yípo kànga hádà yẹkù tó lọ látọ̀ṣ tí òun gbẹ̀tẹ̀ fẹ́ pàákú yídọ̀bà àti john báyìí ni ẹni tó jẹ́ aṣẹ́wó kan nínú àwọn mímbà gọ́ọ̀yà bani Israel nínú àwọn aṣẹ́wó tí ń bá ọba wá tí ajá ìfimú fàgúfè rọ̀lẹ́ àdé látara ohun tó ṣe yìí ọdún àrà foríjì lọ́dọ̀ ọlọ́run afẹ́wò lápẹ́ o ṣùgbọ́n náà bá ṣàforíjì fún látara kó ṣe dáadáa sí ìrànkó àléyìn làwa ní káwò ṣe dáadáa sí lákọ̀ yìí ẹ wo ibi tí àwọn tó ti lọ ṣáájú wa tí wọ́n bá dáadáa wọn dé wọ́n tún bá a dé orí àwọn ẹranko ẹ jẹ́ káà ní gbìyànjú láti jẹ́ pé ká máa ṣe dáadáa sí àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń bẹ lẹ́tòsí wa gbogbo bọ́lọ́run bá ti fún alágbára aláàní kẹ́kẹ́kẹ́ wọ́n lè fábí kẹ́lẹ̀ mọ́ ti fẹ́ yìí bá ká máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu ara dáadáa náà ni bákan náà sọ́dọ̀ fún ọ̀dọ̀ mùsùlùmí náà ti dákun ilẹ̀ ádá àníhàn nínú sàárà tí yẹn tó máa ń ṣe òun ní ẹni pé gbogbo sùtá tí ó bàbá mùsùlùmí kéèyàn máa gbé ni ó tún máa jẹ́ fún àwọn afáà mùsùlùmí lọ́gbà wa pẹ̀lú afọ́ àgbẹ̀rẹ̀ ọ̀sọ̀ fánàbí Muhammad sọ́lá sọ sọ pé àkọ́dọ̀ ráyí tó rẹ́gbẹ̀ láti yẹta kọ́lábò fìlìjẹ́nà ó sọ náà báyìí pé mọ arákùnrin kan arákùnrin ọ̀hún mórí lẹ́yìn tó ṣe pé ọjẹ́ nìkan tó pé ọbẹ̀ sí wà káàkiri lálùjẹ́nà tí ìṣàjàrọ̀ tẹ́ ń tọ̀tà àhàmì záhì tọ̀rì ìhun tó jẹ́ ọmọ ajẹ́ nìkan tó pé ń bẹ lálùjẹ́nà látara igi kan tó mà gé ni igi yìí ọjẹ́ nǹkan tó pé ó dí ọ̀nà fún àwọn káánẹ́ títú dínà igi yìí ń se sùtá fáwọn èèyàn igi lọ́bàwọn èèyàn gígó ọba di ohun tó wọ àrìṣẹ́ náà lọ́wọ́ nínú sọ ìbùkọ́ àti muslim afọ́ àgbọ́yọ́ sọ kó ń se ọlọ́run bá sí ẹ̀kọ́ tó tíkì àtọ̀lá bẹ̀rù sọ pé mọ́rọ̀ rọ́jò ló ń bẹ gúúsù ní ṣájàrọ̀tín arákùnrin kan ó rí níbi igi igi kùkùté kan igi náà ọwọ́ ajé nìkan sí pé aláàtọ́ rí tọ̀rí ẹ̀bá ọ̀nà lọ́wà fàkọ́ ọwọ́ sọ pé wọ́n lọ́ọ̀hí mo fọlọ́run bá bóra لأنحين هذا عن المسلمين إن في قيفون وقي فهو مسلمين تقول ما سوان ستاما لا تؤذيهم ما سوان ستاما لا يؤذيهم وقال سوان ستاما لا تغابر فقود خلال الجنة ohun tí ó jẹ kọ́ wà nìkan ní ọlọ́run ọba rẹ̀ ní yóò ilé yìí kò sí nǹkan tá gbọ́dọ̀ fojú di nínú ìsìláàmù yìí ọwọ́ ìgbà tọ́lọ́run bá ti wá mùsùlùmí báyìí gbogbo dáadáa tó bá ti ṣe báyìí ọkẹ̀ máa ba lẹ́sìn tó pọ̀ níwájú ọlọ́run ọba ni ẹ jẹ́ á múra sẹ́sìn ọlọ́run ọba ẹ jẹ́ á múra láti máa ṣe dáadáa gbogbo bọ́lọ̀ bá ṣe fún wa lágbára rẹ̀ ká gbìyànjú ó lè bàjẹ́ pé ká ba lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ọba lèkè ọlá man tasaddaqa ala man la yastahiq wa huwa la yadri kubilat sadaqatuhu ẹni yóò tó bá ṣe sàárà ọfẹ́ ṣe sàárà ọba tó lọ ọfẹ́ ni tí ọ̀yẹ ẹni tí ò ní bùkátà sí lọ́lọ́ padà fún ẹni tí ò yẹ kó tiẹ̀ fún sàárà yẹn lọ́lọ́ sásìsì gbé fún ọlọ́run bó ní wo àrùsí tó ṣe yẹn o ọwọ́ ọgbọ́n sáà ti sàárà ara ọlọ́run bó sin ẹlẹ́sìn rẹ̀ ní bẹnu sọ ìbùkọ́rà àti muslim pẹ̀lú sánẹ́dùn ọdún lọ́dọ̀ àfáàbò ẹ̀rọ tó sọ pá nẹ́bí ọmọ ọmọ sáàdà sọ sọ pé rọ́jùlọ arákùnrin kan ọ sàlàyé pé kọ́ọ́lá rọ́jùlọ ń dáadáa sọ dàpọ́nà lẹ́ìlàta mo fẹ́ sí sàárà lálẹ́ òní mo gbọ́dọ̀ sí sàárà lálẹ́ òní sàárà ọ̀hún ní jẹ́ nìkan mo gbọ́dọ̀ rí pé mo sì ṣe é fọkọ́rọ̀ jáde sọ̀dàkọ́tì

lórí ẹni tó ti pé alágbèrè mo dúpẹ́ mo sáré sàárà sí láàtàtàtà kọ́mìnẹ̀tì sọ́dà kọ́tì mo ti túbọ̀ lọ sí sàárà mi tẹ̀ ọkọ̀ ìjáde sọ́dà kọ́tì yìí ọba tún gbé sàárà rẹ̀ jáde lọ́jọ́ mi ọ̀dọ́ àhá fi yẹ́ di ìgàn níjìn nígbà tí ó tún lọ sí sàárà ẹni tó jẹ́ ọlọ́rọ̀ abọ̀rọ̀ ló tún lọ gbé sàárà fún fàásùbà fún yẹta àdàtò ọba dówúrọ̀ àwọn yẹn bá bẹ̀rẹ̀ ti sọ pé tún sọ́dẹ̀kọ̀ alárọ̀ níjìn olówó lọ mà lọ قال أراكم يتوقع اللهم لك الحمد على غني اللهم بمدوك فهو lórí ẹni tó jí ọlọ́rọ̀ yìí láàtọ̀ sọ̀dàkọ́nà bí sọ̀dàkọ́tì mo tún gbọ́dọ̀ sí sàárà mi tẹ̀ fàkọ́rọ̀ jẹ́ bí sọ̀dàkọ́tì ọba tó jáde tún gbé sàárà rẹ̀ tó tún fẹ́ gbé lọ sọ́dẹ̀ tó wú tó fẹ́ jí kó ní bùkátà sí fọwọ́dọ́ ara fi yẹ́ di sàárì kì ọ̀dọ́ olè ló bá tó lọ gbé sàárà fún tó tù sọ́dẹ̀kọ́ aláàtàrí kẹ́n ó lè lọ́mà tó ti sàárà fún àkọọ̀l arákùn sọ́kọ̀ aláhùnmọ́ lákàlẹ̀ hamdu aláàzàníyàtín wà aláàgọ́níyìn wà aláàtàrí kẹ́n ọpọ̀ ìfún ọlọ́mọba lórí sàárà tí mo ṣe lórí ẹni tí ń bẹ̀bẹ̀rẹ̀ lórí sàárà tí mo ṣe lórí wọ́n ti gbà ó wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ó àmàzà níyàtò tó ń sinẹ́ tó ti sàárà fún fàlà àmàha tẹ̀síàìfò bí ha àǹzìnáà ọlọ́run bá lè lọ sábà fi fún láti jẹ́ kókó fi sílẹ̀ rẹ̀ ẹlẹ́ kó fàgbèrè rẹ̀ ẹlẹ́ tí bó ń jẹ tí ó jẹ náà ní wá ní fi ń fàgbèrè ọlọ́run lè lọ sábà fi fún látara sàárà tó ṣe yìí tí ó fi ẹlẹ́ tàbí tó ẹlẹ́

ká lè bá a mọ̀ nípa pínpà ní ibẹ̀ èèyàn máa ń ṣe sàárà ṣùgbọ́n tó yẹ pé sàárà tí èèyàn bá ṣe lọ́dọ̀ ẹni tí yẹ pé èèyàn lọ fún ẹni táwọn èèyàn wò kókó nípò káàtà sí i ṣùgbọ́n látara bẹ́ẹ̀ oore mi ni ó tún mú wá fún tọ̀hún ibi ìlà ti dúró lónìí abẹ́lọ́hùn gbogbo ohun yòówù tá a bá ń ṣe ní sàárà kágbà pé ọlọ́run bọba lèkẹ́lá yóò sin ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sìn rẹ̀ nígbà tó bá tún di ní ọ̀la á tún máa tẹ̀síwájú fẹ̀ látara sàárà yìí èyí tẹ́ pé ọlọ́run bá bùkún lápò ẹ ṣe sàárà fáwọn èèyàn ẹ ran àwọn èèyàn lọ́wọ́ àwọn tó ní bùkátà sí pàápàá jùlọ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí yín pàápàá jùlọ àwọn tó jẹ́ lámúlégbé yín pàápàá àwọn tó jẹ́ yín ẹ ṣe fún ọ lásìkò covid-19 yìí ọlọ́run bó lè jẹ́ pé dúkìá yín ó tó pọ̀ sí kẹgbẹ́ aládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ní àánú lọ́dọ̀ yóò sì àánú ẹnu kọ̀ọ̀kan wa Ramadan